tátà sẹ́wọ̀n ni mo ti fẹ́ sínú ilé ọdẹ ẹ̀pì ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn Láràjù Tóyìn ó lè mẹ́rin fún mi. tó a kí gbogbo èèyàn olólùfẹ́ wa káàbọ̀ sí orí ìkànnì yìí ìta eh, àmúwá ní àsìkò yìí hmm. àwọn àgbà bọ̀ wọ́n ní obìnrin bímọ fún ni kò ní ó má pa ni bẹ́ẹ̀ náà lọ́tún ní obìnrin ò bímọ fún ni. Obìnrin, kò ní ó má pa ni. arákùnrin tẹ̀ ń wò yìí Mr. Kọ́lá ló wà ní iléeṣẹ́ àgídìgbò ìyẹn iléeṣẹ́ Alhaji wa Oríyọmí Hamzat nílùú Ìbàdàn bàbá yìí gbé ọ̀rọ̀ bàǹtàbàǹtà wá ọ̀rọ̀ tó gba omijé lójú ọ̀rọ̀ tó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ni bàbá yìí gbé wá nípa ìyàwó wọn tí wọ́n ń pè ní tẹ́lá olúwatóyìn ọlárìnwájú tó jẹ́ obìnrin ọ̀dájú obìnrin tí kì í ṣàbíamọ gidi obìnrin ìkà tó jẹ́ pé ojúlẹ̀ ń wò àmọ́ orónú ẹ̀ ojú tejù lọ láti two thousand and seven gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. kola ni àwọn tí ń fẹ́ra tóbìnrin bí ọmọ mẹ́rin fún arákùnrin àmọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nínú gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sí kankan tó jẹ́ ti arákùnrin Mr. Kọ́lá níbẹ̀ hmm. eléyìí ní agbára o ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ ìpè àwọn obìnrin kan wà tán yìí dájú báyìí àwọn obìnrin alágbèrè kan yìí wà tán yìí dájú báyìí àmọ́ wọ́n ní ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Mr. Kọ́lá ẹ máa retí apá kejì fídíò yìí ó ń bọ̀ a tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ẹ má bá a kà lọ. ẹ̀rẹ́ rẹ̀ ni kò sí kankan tèmi nú ẹ̀. I don't understand. ó bí ọmọ ẹ̀rin fún dágbé mo sin bí ọmọ rẹ̀ mo dẹ̀ kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin mẹ́rẹ̀ẹ̀rin náà sí gbàtí mo ṣe fi tàwọn ti findings kò sí kankan tèmi bẹ́ẹ̀ kò sí ọmọ yín ẹyọ kan nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tán fún yín i don't understand kò sí ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin ò sí kan ni ò sí kankan náà tó tẹ́tẹ̀ jẹ́ ni pé ìgbà tí. Ah, ok kí ló prompt yín gan láti lọ ṣe dna test ọmọ yín. thank you sir ní last year cause ó ti máa wo àwọn wàhán bí àgbèrè bí àgbèrè náà ni tèmi àti ẹ̀ bá jà ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ni òsì jà mí ọkùnrin náà ni tẹbi wípé tí n bá ti wá bá wí bá ti gẹ̀ẹ́tì ẹ̀ bá ti gẹ̀ẹ́tì pé nǹkan tó ṣe yìí láti kó o bí ọmọkùnrin ọmọkùnrin tó bí mọ̀ pé wọn náà máa gbàrú ẹ̀ àárín rẹ̀ gbàdí ẹ̀ náà lòkù mẹ́wàá ẹ̀ ọlọ́run ti fún ní lórí ọ̀fẹ́ láti kọ́ sáìtì kékeré kan àwọn sọ fún gbàdí ẹ̀ náà lòkù gbàdí ẹ̀ náà lòkù pọ̀ gbàdí ẹ̀ ò tètè yé mi pé tó sọ pé tó bá ti parí sáìtì òun ó máa kó lọ sí sáìtì òun ni láti lọ fúrí pẹ̀lú ìgbà tó ń wù pẹ̀lú àgbèrè tó ń wù so gbàtà wá di last two years ó ń fẹ́ máa kàn sìn lọ́mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí márùn-ún wà nílé lọ́wọ́ báyìí tó ń gbé ni ìyàwó ẹ̀ náà ti wá sí bíi lónìí láti wá jẹ́rìí ṣùgbọ́n torí pé ọlọ́fọmọ sílé ni ẹ̀kọ́ dúró bá pé wúwẹ̀ lálẹ́ sọ̀rọ̀ àgbékọ̀lù yín. ìyàwó man tí wọ́n tó gbé sílé tó wà nílé ìbàlọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ bá pè sọ̀rọ̀ àgbékọ̀lù yín òun náà ti wá bílẹ̀ ni àwọn àwọn ẹ̀dẹ́rì pẹ̀sẹ̀ ọlọ́fọmọ kékeré kan sílé pé òun ò lè dúró ìyàwó máa yẹn ṣe lọ láti kan bí last year ní máa yẹn ti kó sọ̀dọ̀ pẹ̀lú ọmọ márùn ọjọ́ ń gbé báyìí ìyẹn ìyẹn tó ká ìyẹn ọ̀kẹ́ mi ara ọlọ́jọ́ ní sòrò yẹn so pàtó wá di last year. bọ́ọ̀lù ọmọ ṣe jẹ́ márùn bọ́ọ̀lù mẹ́rin dẹ̀ sọ ní. so márùn máa yẹn mo sọ máa tó gbọkọ máa tọjọ́ ń gbé sìn. ok ok ok ṣé máa yẹn wá fọmọ márùn lẹ́yìn lé tiẹ̀ ni. àtìyàwó àti ọmọ ẹ̀ ló fi sílẹ̀ ń bẹ̀rẹ̀. ọwọ́ kò lọ sọ́dọ̀ tí wọn. ọjọ́ tẹ́lẹ̀ gbé báyìí ọjọ́ gbé báyìí ní sísọ̀ lọ́wọ́ yìí ọdún ẹ̀ lọ́wọ́ so ìyàmú máa yẹn náà wá bí lẹ́nu pọ̀ àtọ́lóhùn lè dúró ó ti bá tiẹ̀ lọ tó bá pèsè ọmọ àgbẹ̀kọ̀ ẹ̀ máa sọ everything fún yín tó bá di last uh, year